الحمد لله رب العالمين <clears throat> وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدبر فهو الله تعالى وبعدتي ويوند فهمي أتيني لا تجينو تعالي يا مسيح صلاة الصبح ọ̀nà lùkún jẹ́ sọ̀látù lè fájìrì àbí ọlọ́run ọba àlèkè ọlá kì í ṣe ìrun náà ní ìtẹ́wọ́gbà fún kálukú wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ káṣíláyé kí kákíláyé kákíláyé wa dáadáa ìtí aláòdì ṣe fún wa ọlọ́mọdé ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí <clears throat> a sì tún síra wa ó tilẹ̀ gbé londo state wọn ò fún àwọn nasaraláyè kú pátí january tí wọ́n ṣe lánàá títí mọ́jú pátí gidi nítorí pé àwọn olórin wọn kọrin débi pé wọ́n sì jó tó ọ̀pọ̀lọpọ̀ ò lè jí láàárọ̀ yìí látara pátí yẹn àwọn tí wọ́n sì jí láàárọ̀ yìí wọ́n kọ́ntínú pátí yẹn àti tó kíra wa kó ojú lọ́nà àwọn oyún màjèsí èyí tí ó bẹ̀rẹ̀ sí farahàn láti bí february lọ ẹ̀yìn tíṣà àwọn ọmọ jss one js two js three tó bá máa di second term torí first term lábẹ́ bẹ̀rẹ̀ àníírí wọn school mọ́ torí pé oyún carnival tó kọjá ní december yìí yóò padà mọ́ farahàn ní february march yìí ti 2021 yìí tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàánú rí ní skul níbo ní lágbájá wà wọn ni àtítí wọn ni ó ti jẹ kinní kan eléyìí ńkọ́ à ó ti jẹ kinní kan lára aburú tí ó jáde látara kánífà nìyẹn ẹgbẹ́ títí di àná mo wà ní sẹ́lámù ní kìlókọ rẹ̀ ń jẹ́ ń bẹ̀yìn ní ẹ́ 77 ẹ̀bá àwọn ọmọ tí wọ́n ti ní wọ́n ń ṣe kánífà ń bẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké teenagers 12 13 14 15 16 17 àwọn tó dàgbà 18 gbogbo wọn jágajàga ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì ni wọ́n rọ ọtọ bí yóò ètò wa burú jù ní pé àwọn oyún yẹn bàbá tó ní wọn kò sẹ́ni tó lè fọwọ́ rẹ̀ torí táwọn ọmọ yẹn bá ti mú tí yó o lè tọkùnrin bíi márùn tí ó gorí ẹnìkan èwo lámà tó dọ́gbọ́n náà àwọn márààrún báyìí ara burú àìmójútó tàbí àìṣe ojúṣe àwọn òbí lórí ọmọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àṣà ń bímọ ń bímọ ń bímọ ojúṣe wa lórí àwọn ọmọ yẹn àṣe torí èmi ò mọ bí bàbá kan ṣe lè wà lẹ́ni tó ń ṣojúṣe ẹ̀ lórí ọmọ tí ìyá kan lè wà lẹ́ni tó wúlò ní ilé ọkọ tọ́mọ rẹ̀ ó wà ní àwọn tí ó ń ṣe kánífà yìí kánífà tí wọ́n á gbé odidi ìgò ṣìnáàpù àwọn ọtí líle wọ̀nyẹn eh, champagne kankan ìgò ńlá gbangba báyìí wọ́n á gbé dání títì wọ́n máa mú wọ́n máa jó káàkiri nílùú tó lọ́ba tó níjó yìí ṣé yẹn gan bá mu inú òfin nàìjíríà gan kò bá mu gbogbo títì wọn ó gbà á àwọn tí wọ́n sì lọ yanná fílà ọdún tuntun mọ́jú náà pẹ̀lú bí wọ́n ṣe ká pariwo tó yìí náà àwọn náà lọ yanná fílà àárọ̀ ilé ìjìmọ́ gbà pé ah ọdún tuntun ti ṣàdúrà wọ́ crossover torí pàwọn afá náà ti yí crossover mo lè fẹ́ crossover sí ọlọ́run kó ṣàánú wa wọ́n jà crossover sínú náà níta ṣàlàyé fún wa ni pé gbàtà ṣíkùrá ní láti fatia ta ẹ̀ sí wà náà sí bísmìláì ló bẹ̀rẹ̀ kùránì wà nọ́ọ̀sì ló parí ẹ̀ kò síbi tí ti yọ ń bẹ̀ kò sí ààrí abéèrè láwọn kiri yé pé ẹ bá ní sí bíbélì láti genesis ti bíbélì ti bẹ̀rẹ̀ dé ẹbí hàn wá bẹ̀ wà láwọn náà ní wọn ò rí so fẹ́ kí wọ́n kú ọdún pé ẹ mọ̀ kú ọdún ẹnu o torí pẹ̀lú ìfẹ́ ẹnu ni ṣùgbọ́n àwọn tá a jẹ́ mùsùlùmí láti ṣọ́ra gẹ́gẹ́ bí mo sọ lánàá àkóràn ló pa àwa mùsùlùmí àwọn mọ́ṣáláṣí kan wà láàárọ̀ ní ìsìn bá ṣe káṣùbà àtàn yìí tàjítọ̀ láti ṣubú ìtàn owó tààfà ó gbà lórí ìdúpẹ́ 2021 ìṣòwò kékeré débi ṣe ń sọ̀rọ̀ ìyá alákàrà ọdún 2021 yóò san yíò ẹ̀ nífẹ̀jẹ̀ èèyàn díkàrà ó ìyá ọlọ́ọ̀lẹ̀ ọ̀lẹ̀ yóò ṣe ìyá alákàrà àdúrà àti ẹ̀sìn fún yín báyìí ó ní pé epo tẹ̀sí ń dín kàrà wọn ò ní sọ dẹ̀jẹ̀ mọ́ yín lọ́wọ́ bíríkìlà lọ́ọ̀kù níyẹ̀ lẹ́yìn o ẹ̀yìn oní táìsì táìsì ní gbé yín nímú gbogbo ẹ̀ ní 2021 àfa yóò pa owó lọ lébi irú àfa yẹn gbogbo àlàyé bá ń ṣe kò lè wọ etí ẹ̀ because ó mọ̀ pé kíní yìí yóò yọ owó fóun so wọ́n á ṣèdúpẹ́ rẹ̀ oníṣẹ̀wá lọ jẹ́ jímọ̀ ọbẹ̀ nìyẹn lẹ́yìn útúbà lẹ́yìn tí wọ́n bá ti sálámà jímọ̀ tán ìdúpẹ́ 2021 ọdún tuntun so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò correct kò sínú ẹ̀sìn wa so káwa mùsùlùmí mọ nǹkan tá à ń ṣe afahasibitum annama khalaqnakum habasan wa annakum ilayna la turja'un ọlọ́run jẹ́ ẹ̀rùpá kan dáyín lásán tó wù yìí ní kẹ́ máa ṣe rárá ó á sọ ń tẹ́ ṣe fún yìí ní kìí ṣẹ́yìn lẹ́sọ̀ ń tẹ́ ṣe fún wa tó ń torí náà tí wọ́n pè lọ́dún nínú ṣẹ̀ríà Islam tí ò yá àwọn èèyàn tí wọ́n fi kó sínú àṣìṣe yìí ò ní pé wọn ò mọ̀ para ẹ̀sìn ní ara ìjọsìn òun ló fa ìsọkúsọ pé gbogbo ọdún tó bá ti bá ní láyé láàṣe eh, ẹgbẹ́ ọdún bá ti bá yàn láyé èèyàn máa ń ṣe ni mo béèrè lánàá pé àtọdún eégún àbí àtọdún ògún àbí àtọdún ògìyàn àbí àtọdún ṣàngó àbí àtọdún ẹ eh, àwọn ará èkó gbọ́ yẹn yé gan-an tẹ́yọ̀ bá dé gbogbo wọn ní ó jẹ́yọ̀ ẹ̀rí pé barista odidi rẹ́kọ́ọ̀dù kan ló fẹ́ẹ́ dẹ́díkéètì fẹ́yọ̀ ìgbà tọ́mọ rẹ̀ náà wà sí àǹjẹ́ ó gbé jáde òun náà tún gbé ta ó ti ẹ̀tukọ́ jùbà ìgbà tí ó jùbà fún àwọn èèyàn lórí ẹ̀ Musiliu ló pẹ́ ń tó jẹ́ lórí àwọn ẹ̀yọ̀ yẹn Musiliu subhanallah àbúrúkọ mùsùlùmí kan ìyàwó ló ń júbà rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí lu àwọn ìlú olóòṣà yẹn wọ́n pèpè kúkú àbáwọn alágbèrè hmm? àwọn eégún ọba lóríṣiríṣi ìlú so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹbọ ni ṣíríkù ni tí wọ́n bá bá bẹ́ẹ̀ kú hàn ó lọ nìyẹn bí òkú rọ́bà ọ̀pọ̀lọ̀ fún ṣàánà ẹ̀sìn wa kò fi ààyè gba ẹbọ ẹ̀sìn wa kò sì fààyè gba ìgbé ẹ̀sìn kalẹ̀ ẹni tó bá mọ̀ pé ẹ̀sìn yìí òun náà fẹ́ máa gbẹ́sìn òun kalẹ̀ kírísítẹ́nítì ló rọ̀ lọ́rùn tí a bá dé ṣọ́ọ̀ṣì sí kò sí téyìn ò lè gbé kalẹ̀ ẹ̀yin náà wẹ́ gbé akọrin ní ṣọ́ọ̀ṣì táwọn ilé ìbá lo cap àwọn ilé ilé ṣe gíní wọ́n lè lo scarf àwọn ilé ilé wọ skẹ́ẹ̀tì àwọn tó yẹ wọ trọ́sà àwọn ẹgbẹ́ akọrin ilé ilé wọṣọ blue vest bó ṣe káàkiri káàkiri nìyẹn olùkódìyé ẹ̀sìn tí wọ́n yẹn ẹ̀sìn kí ni mo pé ẹ̀sìn awòsùn ṣe kan tí a bá fi wòsùn báyìí wọ́n tún gbé kankalẹ̀ wa máa ń ṣe ṣùgbọ́n Islam ò rí bẹ́ẹ̀ islam ò rí bẹ́ẹ̀ lèkúlé ń jà àìnà minkum shira'atan wa minhajan ojú ọ̀nà táàmà tọ̀ ọlọ́run ti gbé kalẹ̀ fún wa òfin táàmà lò ọlọ́run ti gbé kalẹ̀ fún wa kò sígbà láàyè fẹ́nikẹ́ni láti ọgbẹ́ inú náà lélẹ̀ ọlọ́run tún ní aláyà àìlàmù mẹ́nà kọ́lákọ́ wọ́n òwà láti ìfòlọ̀kọ̀bẹ̀ yẹnu sọ́lọ́tù mọ́lùkà ṣó ń torí náà ní tọ́lọ̀hún fẹ́ káṣe ló ti sọ ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí fitna náà ló jẹ́ àdánwò ni ó jẹ́ fáwọn mùsùlùmí bóyá dúó lójú ọ̀nà tààrà bá ní dúó lójú ọ̀nà tààrà ọlọ́run sọ́nà sọ́lọ́tù bá tọ́rọ ọlọ́run yá ayú alẹ́dínà ámẹ́nu takùlọ́hà ọlọ́run ẹ̀yin mùmí ní ọlọ́run ọba Hmm? wala tattabi'u khutuwati shaytan ẹ má ṣe tẹ̀lé àwọn ìṣísẹ̀ èṣù nígbàgbé ní ìṣiṣẹ́ èṣù ní steps do not follow the full steps of shaytan ẹ má tẹ̀lé ìṣiṣẹ́ èṣù the footsteps ẹ̀ tó dẹ̀ bá gbé ẹsẹ̀ sí nìkan tó bá gbé ẹsẹ̀ kúrò ó máa ní orí pa òun làwọn ọdẹ fi máa ń wo ẹsẹ̀ ẹranko ah, ẹsẹ̀ ẹranko báyìí kọjá bí ẹranko báyìí tí wọ́n bá wọ́n bá bẹ̀ yin níbọn ẹ̀jẹ̀ yẹn wọ́n tó pàṣẹ ẹ̀jẹ̀ yẹn lọ òun pè lórí pa when you step on a place you are going to leave a mark so Allah subhanahu wa ta'ala say you should not follow the footsteps of shaitan innahu lakum aduwwun mubin torí pé àṣẹ ìtàn tẹ́rí yẹn ọ̀tá tó fojú hàn ní tó ń fẹ́ ṣe ẹ ti gbọ́ nínú kùránì wípé àwọn ọmọ iná àwọn àfáà tí wọ́n sọ iná wírí dá a ti gbọ́ ọ́nù súnà pé ọmọ náà máa pọ̀jọ́ máa lè jẹ́ náà lọ kí ló wá fẹ́ ṣe wá lè mọ̀ nígbà tọ́pọ̀lọpọ̀ bá ń ṣe january 20 january 4 dọ́dọọdún kí ló fẹ́ yà wá lẹ́nu nígbà tá a bá ráwọn àfáà tí ń ṣe nígbà táwọn ẹbí sọ pé ọmọ náà ó pọ̀ ju ọmọ àlìjẹ́ náà lọ bóun ni wọ́n ṣe fẹ́ pọ̀ táwọn èèyàn bá dà sí bóun ni wọ́n ṣe wọn ò ṣe ní pọ̀ wírí dání wọ́n mọ̀ dà wọ́n bí ẹni ògbẹ́ngbẹ́ni kúlámà ulikiya fiha fawjun sa'alaha khasanatuha alam ya'tikum nadhir ọlọ́ nígbà táwọn ìjọ kan bá wọ àwọn alámòjútó náà mọ̀ béèrè lọ́wọ́ wọn pé sí olùkìlọ̀ wá báyín ní kọlù bala wọ́n ọ̀rọ̀ bíbẹ̀ ṣe sọ ní àwọn olùkìlọ̀ wá bá wọn fakadábìnà àwọn làwọn pè wọ́n nírọ̀ wà kó ìnà ń táwọn sọ ní pé mẹ́rin zálọ̀lọ́ olùṣe ọlọ́wọ́ kan tó ń kalẹ̀ járe àwọn apá àyẹn ni wọ́n kàdùn ní àwọn èèyàn fẹ́ fayé ni wọ́n lára ni in antum illa fi dalalin kabir àwọn sọ fún àwọn onímọ̀ ما كنا في أصحاب السعيد من أصحاب السعيد قال وقالوا هذا لو كنا نسمع ìbáṣe fáwọn ti gbọ́ ni àwọn àkílù káwọn ti làákàyè ìgbà táwọn wà láyé tí wọ́n ń sàlàyé pé tọ́lọ̀ ń sọ ní tánàbí sọ fáwọn ni ma kunna fi ashabi sa'ir àwọn ò bá ti sí nínú àwọn ọmọ náà sa'ir fa àpẹ́rọ̀ fún bìdámbìhìm ó wà bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìjọ náà ṣùgbọ́n jẹ́bọ́lọ̀ ṣe sọ ọ́nà sọ́rọ́pìlì fàjírí wà jí ayẹ ọmọ ibè ń bèjà anna agbènajà àmà déèríjọ́ náà ya ọmọ ibè ń yàtọ̀ dẹ́kẹ́rùlì ìsànù wà ánà ilẹ̀ òdíkra ọmọ èèyàn rẹ̀ kò sáǹfààní tí ìrántí yẹn fẹ́ ṣe máa ń jọ́nà yàkúlù yà lẹ́yìn tani yóò wá sọ pé gbé òun ó máa ṣe o tẹ́wàá ti gbọ́ pé ṣe ọ̀rọ̀ tí ò ní correction mọ́ ni wọ́n máa ń lo ó ṣe sí ó ṣe o ní èdè yorùbá ẹ̀sùn ẹ̀fọ́rọ̀ ni ò ní correction mọ́ nìyẹn ya aláìtàrí kọ̀dámtìlẹ̀ hayati wọn ò bá ti ṣe dáadáa síwájú gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀kọ́ níbi bíbí àtúnṣí tó ń jẹ́ crossover nínú mẹ́sàlásí òfin tó ń jádùá ọdún january kò sí ẹ̀sádùá ọdún ìjírá gan wọn aram kò sí nìkankan lọ́dún kan ní Ifẹ̀ nínú yẹn wọ́n lọ sí yídì wọ́n lọ yídì ọdún tuntun ìjírá wọ́n lọ kí ìdí lọ́dún yẹn níbi táwọn kan ti ṣe dídí àdé kí lọ́lọ́run ni a ṣe ní jíra gan kò sí akẹ̀mọ̀kọ́dún bẹ̀rẹ̀ kìí ṣọdún kìí ṣe kìí ṣe ayẹyẹ hmm? ọlọ́run ni yàkúlù ya lẹ́yìntà ní àyàtì fàyàwó ma ìdí ńlá yóò yóò jẹ wà láàáyú síkú ọ̀sá ẹ̀kọ̀hú ahad bíbì tí wọ́n dì níjọ́ yẹn wọ́n dé wọn ò tí ìdí ẹ̀dá kan bẹ́ẹ̀ lọ́lọ́lọ́lọ́ fàtàrọ̀ fún mi pàṣọ kọ́nlẹ̀ àṣàbì sàárì fún àwọn ọmọ náà ọlọ́mọdé wà lọ́mọ ọ̀nà sàáyé torí náà by way of the tí wíwí bù ṣe agbọ́ ọmọ gbà ló ẹ̀yìn ayé o agbọ́ ọmọ gbà ló kù ẹ̀yìn ayé orin táwọn afájọ́ nǹkan ni tàbí ò sí àwọn wíwí bù ṣe kù sẹ́ tí ó sọ fóun ò gbọ́ ilẹ̀ mọ́ òórùn ràn atúnsan alójìn atán sí ẹnìkan tó wá lóhun ò ríran tó lè ríran mọ́ wala àwọn jẹ́hìlà alifata fàtà afárọ́ lè hùdá wàṣámsù bá zígbà ìdí ma Muhammad sọ ni ẹ ó ṣe ṣe kárẹ́lò míì náà jẹ́hìlà kan afárọ̀ lè húdà orí pa náà tá ń sàlàyé ànásúnà ànábì kan gbogbo tó ń oní súnà náàbí àsìkò ìtì ẹ̀lòrùn yẹn wá lágbára sí torí ọrọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ súnà ò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ọrọ íńtánẹ́ẹ̀tì ọrọ tẹ́ẹ̀tì tó dé ọ̀rọ̀ ọrọ ọ̀rọ̀ ọrọ ọ̀rọ̀ ọrọ gbogbo àwọn mísà gbogbo tó ti pọ̀ yẹn ó wá jẹ́ tí súnà lọ bá wọ́n ṣáàtù bá àgbìdọ̀ oòrùn ní lọ́ràn kankan yìí kẹ́ni ara wọn bí tí ó tún ní jahilẹ̀ fẹ́ta afẹ́rọ̀ lè hùdá ojú ọ̀nà tààrà ẹ̀wọ̀n tún láwọn orí tí ìhànìwà tó ń tàn mọ́lẹ̀ olùkọ́lọ́n kó ṣe àná wa tó kò sí àwọn àfáà tí mọ́ ti bù ṣe agbọ́mọ́gbà ló kù ẹnìkan ní nínú àsìkò tàwà ẹgbẹ́ olóòtú lọ yẹn náà sílá new year january sẹ́rùn fún tọ̀hún òun fún rẹ̀ ní ní ọmọ tí ń ṣe òun fún rẹ̀ nílọ sọ rẹ̀ bí nǹkan mi àbí kan ní wọ́n ń ṣe ìdúpẹ́ january wà ní wọ́n sì lẹ́yìn ṣúgbì àbí lẹ́yìn tá a bá kí jìmọ̀ tán lónìí wọ́n ní a wá ṣe ìdúpẹ́ ọdún tuntun ó yẹ kí wọ́n fọ́ ìdí àbá yẹn bẹ̀ yẹn a gbé ṣe rí ẹ̀sán ìgbà ká gbáyàn ní orí ṣùgbọ́n yẹ kó jẹ

والفنا اللهم اهدنا وسددنا اللهم أرينا الحق حقا وارزقنا اتباعه اللهم أرينا الحق حقا وارزقنا اتباعه وأرينا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا رحمن الرحيم ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته